Oh yes, sir. Concentrate. kò ní ní sọjọ́ wọn ọjọ́ rẹ̀ ìdàpọ̀ mímọ́ láàrin tọ̀mọ́ àti àjọlá ìdàpọ̀ mímọ́ kò ní dìbà ẹlẹgbẹ́rẹ́ ọlọ́run ọba. ó kárí ọmọ yìí ó kárí ọmọ yìí. ìrẹ́ náà ní orí ìpín àfihàn nítorí ìtàlí nítorí àjọlá ìpín tàrí àjọlá o. o ìfẹ́ lè yẹ ká bí ìtara wa pé. wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní bá a máa fọ wẹ́wẹ́ wá o máa ń hàn o. ìdí nǹkan bẹ́ẹ̀ ni n kò lè fi àkóso kábíyèsí àtàrà wa lò lálẹ́.

tóun fún mi jésù tẹ́lẹ̀ bàbá tó fẹ́ ọlọ́mọ. Ìdílé bàbá tó fi ọlọ́mọ. Àjọ̀dá o! Ìdílé ọkọ̀ ìlà ọ̀kọ̀ yẹn ó lé náà nù. Àjọ̀dá jẹ́ ìsúrẹ́ bọ̀ ìyálé yẹyẹ ètò fi ọlọ́mọ. Ìlọrin àgbọ̀njá ẹnu dùn jù yọ ìlú tó fi tó yìí wọn ẹgún rárá ẹ̀sìn lẹ́gùn lé wọn ọkọ̀ olóró òó bẹ́ẹ̀ wọn ìlú lábàdí yẹ́wù ni wọ́n ń ké ìwọ lọ́mọ sàó lọ́tún amáyọ̀ lọ́sì ọmọdé bá ìlú ra ọmọ ìdíjì kálàmù dámọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọmọdé. ẹ̀dìrẹ́ yógún ipògún ọlẹ́dìrẹ́ òpamọ́re ẹ̀rin wọ́n fẹ́ dìrẹ́ ta wọ́n bára wo àwọn yẹ kan wọ́n bá wọ́ ta wọ́n bára pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ ń dọ̀gbọ̀n ìpọ̀gbọ̀n ìpọ̀gbọ̀n nílé nílé nílé yeye tó bí ọlọ́mọ wọ́n fẹ́ pẹ́pẹ́yẹ tàṣán wọ́n bára kíni wọ́n bára ọ̀gbọ́n ọ̀gbọ́n lọ́sọ̀ọ́ wọ́n fẹ́ Àjì. Ìlú tóbi tóyí wọn ò lékun rárá. Ẹ̀sìn lékun lé wọn. Ọkọ̀ lọ́rọ̀ ọbẹ̀. Wọ́n ìlú làbájì ìléwọ́ ni wọ́n ń gbé. Ẹ mọ̀ pé ẹ̀yin lọ́mọ sàó lọ́tún. Amọ̀ràn lọ́sì. Ọmọ jíjẹ́wù. Ọmọ àdúgbẹ́wù. Ọmọ àhùn. Ọmọ àhùn. Ọmọ àhùn. Ọmọ àhùn. Ọmọ àdúgbẹ́wù. Ọmọ àdúgbẹ́wù. Ọmọ àlọ́ àrà bàbá tó fi ń sílọ́mọ. Òpó nìyẹn òpópónárò mọ́ta lẹ́kàn ìwàta abíyẹ̀mẹ́tú ará wa ẹ̀kánu òpótù òkọ̀ràn wọ́n ní akọ̀dọ̀ ẹ̀sìn náà iná tí òkọ̀ràn wọ́n ní àbí omi tó le omi tó le tí òkọ̀ràn òun kọ́ wọ́n ní àbí ọtí tó le ọtí tó le nínú ìgbẹ́ wọ́n ní àbí ọmọ tó le ọmọ tó le tí òkọ̀ràn òun kọ́ wọ́n ní àlọ́ sókun ó pọ̀ òun kọ́. Kúrẹ́rù bàbá yín ló dúdú tó yẹ ọ̀run, ó yá nílùú ọ̀fà. Adákanyo, èmi súnmọ́ bá níwèé bè méje, ó jìnnà bàbá níwèé bè mẹ́fà o, àrọ́bà fi lọ́ọ́ bá ń pa. Lónìí lónìí jẹ́ ẹ̀yà bẹ̀ lọ́wọ́ ẹ̀bẹ̀ bẹ̀ ni, jẹ́ ń súré kọ́ ya. Okay, okay, okay. bàbá rẹ̀. Ìyàwó lè lè ṣe é bàbá tó ká lọ́mọ. A ò kọ́ lọ́mọ wá o, ìyàmọ̀dé. Ọmọ Adílẹ̀ ọ̀ṣọ́ ọmọ wa ni wọ́n mẹ́kùn. Ọmọ akẹ́kọ̀ọ́ ọjọ́ gbogbo, ọjọ́ gbogbo, ọjọ́ gbogbo tára bí ebi. Òkè kámbẹ́ nílé bàbá rẹ̀ ti ka mọ́tò ìlàyà òkè òkè tí ó jẹ́ fún mi ó lè lárí ilé bàbá rẹ̀ kọjá.

ọkọ maka ẹgbẹ ẹnu ma akala lọ ká ọma tuntun ti dára àgbàdà ètè bẹẹfẹ tí mo kú lẹ wọ òkú rẹlẹ dọmọ nílẹ bàbá nílẹ ìlẹyẹ nílẹ ìlẹyẹ tó ká ọmọ ọmọ ọmọ níwà ẹyẹ ìmọ̀ sáyẹ wa níwà ẹgbẹ̀fà ọlọ́lọ́ mi bàbá mi ni ó tún mi ọlọ́lọ́ mi bàbá mi ni ó tún mi bí. of applause, Your Excellencies, showcasing the rich cultural heritage of the southwestern part of Nigeria.